ohun àkọ́kọ́ tí mo lè sọ wípé yẹ kí àwọn ọmọ nàìjíríà ṣe lórí ètò ìlera àti ìmọ́tótó àyíká wa ni pé a gbọ́dọ̀ ní kóra ẹni ní ìjánu lórí àwọn gbogbo tá a bá ń ṣe a gbọ́dọ̀ kọ́ láti ní ètò lórí àwọn tá à ń lò nínú ilé wa bóyá níbi oúnjẹ tàbí níbi aṣọ tá a ti lò tá a lò mọ́ so a gbìyànjú ká ní àwọn ètò ìlera tó péye tó jẹ́ pé a máa fi ọkàn a máa fi yè sí i